gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run ẹ̀mí yín tó bẹ̀rẹ̀ two thousand and twenty one náà ló máa parí ẹ̀ ọdún yìí ò ní bá yín nínú sàárè kò ní bá yín lọ́gbà ẹ̀wọ̀n kò ní bá yín nínú kómà kò ní bá yín lọ́gbà àwèrè kò ní bá yín ní mọ́ṣúárì tọmọtọmọ tẹbítẹbí àtàwa tá ń ṣe àdúrà yìí náà ọlọ́run ní dààmú ẹnì kọ̀ọ̀kan yín ẹ̀mí yín á gùn ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú owó nínú àlàáfíà nínú àrísìkí ọlá orúkọ ọlọ́run tó ń jẹ́ alẹ́ lè kọ́ yóò ọba àlàyé ọba gbére má sàlámù wáyé lè kọ́ yìí.